والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفضل نترى السلام ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀kan àwọn wa eléyìí tí ṣẹ̀rẹ́ Islam dá lórí wípé ìyàbá ìpàtó kí ni bẹ fẹ́ni tó bá hurú àwọn ọ̀wọ̀ ọ̀daràn wọ̀nyẹn àti mẹ́nu bẹni tó bá jalè fíngbà tí èèyàn bá jalè tí èsì pọ́ lọ́nkà gbà mọ́yàn lọ́wọ́ ó jalè lẹ́ni tí ó fara sínkó jalè nígbà tí ń jalè yìí ó fara pamọ́ ìdósì jí ọjà nǹkan alápọ̀nlé eléyìí tí islam kà kún owó eléyìí ṣe àyọkúrò ní islam ọ̀kà kún owó ìgbà tí ó sì jí nǹkan tó jí yẹn ó jí min hirzi mithlihi láti àyè tí wọ́n máa gbèrú rẹ̀ pamọ́ sí ibẹ̀ ló ti jí ó wá gbé jáde kúrò láyé yẹn. الان تبات السماية سرق مالا محترما خفية بلا شبهة من حرز مثله سيلين تبات السماية ونوجي وين سنة النبي صلى الله عليه وآله وسلم ونسأل أي آية آية والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله آية يقول سوا شو o bá ṣe súnà ni àtẹ̀jìká ni wọn bá ti máa gé ọwọ́ lè nítorí pé látòrí ọmọ ká títí dé jìká orúkọ rẹ̀ lédè lárúbáwá ni yẹt fọsúnà tuntun kọ́ yéédú máa ọ̀tún lẹ́kọ̀ọ́ fìlìkìtà ohun tí wọn là nínú alukur'an sunna máa là sunna ló fi hàn wá pé alukọ́pùrù mìíràn rẹ́sùkọ̀ ibi tí wọ́n ti gbé ọwọ́ ẹni tó bá jalè òun náà ni láti ọ̀ràn ọwọ́ tí ẹ bá jalè tí ẹ bá gbé ọwọ́ rẹ̀ ọwọ́ tí wọ́n kọ́ gé òun náà lọ́wọ́ tún ọwọ́ tí wọ́n kọ́ gé òun lọ́wọ́ tún lẹ́yìn tá a ti mọ̀ pé ohun tó kéré jù téèyàn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ òun náà ni rubu'u dinar àbí thalathatu darahim a sì sírò rubu'u dinar a rí i pé ó ti ní ìṣirò nǹkan bíi twenty thousand naira ẹni tó bá dírò owó bẹ́ẹ̀ ńkọ́ tí àwọn mẹ́jẹ̀mú bá pèsè lára àwọn òbí ọwọ́ ẹ̀ tó bá gé ọwọ́ rẹ̀ ọ̀tún tó bá tún wá jalè á gé ẹsẹ̀ rẹ̀ òsì ẹsẹ̀ òsì tá a bá fẹ́ gé láti bó láti gé láti rí kókósẹ̀ wọ́n gọ́wọ́ ọ̀tún wọ́n gẹ́sẹ̀ òsì fẹ̀yìdà àcẹ́dẹ̀l kẹrà látúnjalè kí lẹ́sẹ̀ àgé ọwọ́ rẹ̀ òsì ó ti di pé kò ní ọwọ́ méjèèjì mọ́ àti ẹsẹ̀ òsì tó bá tún jalè àgé ẹsẹ̀ ọ̀tún ó ní ojú ọ̀daràn kókó ndí ká dáràn lòun lọ́rọ̀ ó tún ajalè lẹ́ẹ̀karùn kí náà ṣe ní ìsìn láti malé yọ máa jẹ ìyá láti malé yọ máa torí kò sí dátú fẹ́ gé mọ́ wíwá tètè kó àgọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ ìjẹba tó ẹni tí yóò lọ jí aṣọ òkú láàrọ̀ òkú nínú sàárè ó ti rí i pé aṣọ tẹ́ fi sin òkú yìí aṣọ olówó iyebíye ni òun sì ṣàdéhùn pé ìpàdé ń bẹ ń bẹ lálẹ́ òní fún wọn padà bẹ̀. tọ́ ká pé aṣọ tí wọ́n fi sókù lára yẹn kò níye lórí ọwọ́ lọ wú sáré ó fi má sọ kò níye lórí débi pé yóò pé Robert dinar kíláàsì fún yóò azar wọ́n ṣe tàzír fún ìyà ìyà àbáwí eléyìí tí sẹ̀rí ọ̀la bóde wọn rèé ó ti sè ma tó bá wà dájọ́ ó lè yí kékeré tì mọ́lé oṣù mẹ́ta pẹ̀lú sí àṣekára oṣù máa jẹgba mẹ́wàá láàárọ̀ mẹ́wàá lọ́sàn mẹ́wàá lálẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fi aṣọ sínú yìnyín omi tútù wọ́n á gbélé e ntì kó a jẹ gbàndéèdè bẹ bẹ́ẹ̀ ni wọn máa ṣe fún oṣù mẹ́ta tó bá gbúrò pé sàárè mẹ́mì kan lẹ́yìn ìyá yìí kí ni ó ṣe yóò tulẹ̀ tó bá wá jẹ́ kí aṣọ tó lọ dìyìn wọn wọ́n ó tó rọ́bìrì dínà bẹ́ẹ̀ ti rí nínú hadith tá a kà nínú bulugul maram fún anabi sallallahu alayhi wa sallam ẹni ẹ ṣọ́ra ẹ má máa faṣọ tó wọ́n sin òkú yín torí àwọn aṣọ yẹn wọ́n kì í pẹ́ di ntílẹ̀ ọ̀jẹ̀ ànábì kẹ́ni o ló ń kọ́ alẹ́ kọ́ yẹn o báwo wá ní oṣù wa mọ òwò ẹran kẹlọ kan pósí pósí one million ìpè lẹ́gbẹ̀ẹ́ bàbá yín sí ẹ̀yìn ònàkúnà ọmọ ìyá ṣe fọ́ọ̀n aṣọ lásán anabi sallallahu alaihi ni ní ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ máa lo aṣọ tó wọ́n fi sókù lára torí àwọn aṣọ yẹn wọ́n kì í gbé pòórá tilẹ̀ ọjẹ wọn. tòtò wọn ṣẹlẹ̀ yìí pé àwọn nàkúnà kan wọ́n fi aṣọ olówó iyebíye sókù lára aṣọ yẹn wá wọ́n tó rọ́bìrú dinar ẹnìkan wọ́n lọ wúsàárì ẹni tí ó ń wúsàárì yẹn kí lorúkọ rẹ̀ ẹni tí ń lọ húsàárì olè tí ó jí owó níbi tí wọ́n máa gbówó pamọ́ sí kí lórúkọ rẹ̀ sáríkù ṣùgbọ́n olè tí ń húsàárì kí lórúkọ tiẹ̀ nabash nabashu lélẹ́yìn tó ọlọ́wọ́ húsàárì ọwọ́ á mú aṣọ tí lára ó mú aṣọ tí wọ́n fi sókù lára aṣọ yẹn wá wò ó pé yẹs ó tó rọ́bìrì dínà tó bá ti lè yọ aṣọ yẹn kúrò nínú sàárè kí la sọ yìí kò ṣe wọn laqad saraqa al-mala wa akhrajahu min hirzi mithlihi fa haqqa an nígbà tó ti mú jáde láàyè rẹ̀ ó ti lẹ́tọ̀ọ́ sí kásìkìnì ká gé ọwọ́ eléyìí jẹ́ báyẹn tó níbẹ̀ yẹn àṣìṣe sọ gẹ́gẹ́ bí ṣe jẹ́ káwọn ẹni tí wọ́n ń sọ orí tẹ́ agbọ́dọ̀ máa ṣàkíyèsí wọn tọrọ pọ̀lọpọ̀ nínú wọn máa ń lówó púpọ̀ èyí sọjà ni wọ́n ń tà lórí tẹ́ tọrọ daran mi lè jẹ́ pé gbogbo aṣọ ara òkú ní ń tà fáwọn èèyàn mi sì lè jẹ́ pé òní gé orí wọn tẹ́ kí wọ́n mọ̀ á gbà lọ́wọ́ rẹ̀ gbogbo eléyìí ń fẹ́ ìfura dáadáa wọ́n ní wa man saraqa min baytin udhina lahu fi dukhulihi lam yuqta' tí yẹn bá jí owó nílé tí wọ́n yọ̀ǹda fún kó lè máa wọ bẹ̀ fẹ̀rí kékeré sọ yọ̀ǹda fún yẹn ọmọ yẹn wọ́n sọ fún pé anytime tó bá fẹ́ wọlé ò lè wọlé tó máa ń wọlé arákùnrin yẹn ọ̀rẹ́ rẹ ni wọ́n máa mú wọnú ilé rẹ ẹ̀sìn ọ̀gá ẹni tí wọ́n fẹ́ mú nǹkan ẹni kí máa gbọ́n ju ẹni tó ní nǹkan lọ tó wá ṣẹlẹ̀ kó jalè nílé tẹ yọ̀ǹda fún kó lè máa wọ̀ ṣùgbọ́n àti jẹ́ pé ìlẹ̀ yọ̀ǹda fún ibi kan máa wọlé tó fi wá láǹfààní àti dìyín lẹ́rù tí n tó jí tó bá fi lè tó ní sọ́ọ̀lù àní gé ọwọ́ rẹ̀ o torí pé òun tiẹ̀ kìí sọlẹ̀ ni wọ́n ń pè nu ṣẹ̀ríyà torí irú rẹ̀ ọ̀yọ́ wọlé sẹ́fẹ̀yìn lẹ́ni kọ́ máa wọlé torí ẹ̀ eléyìí àwọn kìí pè lólè ó lè lọ́lọ́run sì ní ká gé ọwọ́ rẹ̀ eléyìí wọ́n ń pè ní xọ́ọ́ìn oníjàmbá òrùka gẹ́tì ẹni tí wọ́n gé ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ sáà rẹ́kọ̀ọ́ sọ̀ngbà tuntun ajé kó ń jàǹbá lélẹ́yìí àní gé ọwọ́ rẹ̀ o àní gé ọwọ́ rẹ̀ nítorí nǹkan kan tó wá nínú hadithi kan tí imaamu Tirmidhi tó gbé jáde kúlẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní laysa ala al-muntahibi wala kha'inin wala مختلسٍ ولا مختلسٍ قطع ẹni tó já nǹkan gbà mọ́yàn lọ́wọ́ àti oníjàmbá àti ẹni tó jí nǹkan gbé lójúkorojú anábì ni wọn ò ní gé ọwọ́ wọn wọn ò ní gé ọwọ́ wọn ṣùgbọ́n kò túmọ̀ sí kí wọ́n sọ pé ọ̀kárí láì ìwọ ti kọ́kọ́ gbà yọ̀ǹda àti lè máa wọlé kótó di kó jí tó jí torí àwọn sẹni wọn ní gbọ́wọ́ rẹ̀ yóò jẹ ìyá oríṣi ni torí pé alkhọ́ìn ìjàmbá tiẹ̀ ju tó le gan lọ torí pé ẹni tí afọkàntán òun ló padà jàmbá wa kò lè yà á lẹ́nu tó ń bá dájọ́ kó wọn lọ pa olùkọ́ yé wa kò lè yà á lẹ́nu tó ń bá ní wọn lọ pa lẹ́yìn tí wọ́n ti yọ̀ǹda fún ọkọ lè máa wọlé lọ wá lọ jalè ó wù mí ni tọ́wọ́ bá gbé ẹnu ẹ sàn ó wọ̀ rubbish polish tí wọ́n á ní kí wọ́n lọ gé ọrùn rẹ̀ sẹ́wọ̀n kí wọ́n á ní ká wọ́n fi ṣe mí ni ìyá orogún yóò kán bí Yorùbá lẹ́wù àní àlàyé àbí àròyé tó fẹ́ ṣe àní fi ṣe kankan ok tó bá jẹ́ báyẹn ẹni tẹ́ yọ̀ǹda fún pé kó máa wọlé nìyẹn báwo wá ni tó bá jẹ́ pọ́kọ lójú owó ìyàwó àbí ìyàwó lójú owó ọkọ gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ti máa ṣe láwọn ìlú kan adúpẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí yọ́ọ́ lọ tú kọ́bọ́ọ̀dù ìyàwó ni tí àwọn bá ti jáde ní gbogbo kọ́bọ́ ní gbogbo bí tó rò pé wọn akówó sí ní òtún yóò kó gbogbo ẹ̀ ní tátì tó bá ti wá di owó nǹkó ó lè má wọlé má fúnjọ méjì ètòrí tó bá sẹ́kù lọ́wọ́ òun tí máa ń sunkún àánú lè so òun yọ̀ọ́ àríkò ti náwó débi tí òun ò ní rí nǹkan kan dá padà yàrá wọlé mo lè lọ láti jọ ìbàbá alágbádá ẹ́ẹ́ ilé ìgbé kìnnì kan tó ń bá ká náà ni àbí ìyàwó gan lẹ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi náà gan yóò máa bẹ lọ níbi kọ́kọ́ gbàgbé owó sínú àpò so ọkọ náà gan àìmọye ìgbà nígbàlẹ́kùn máa rí tíyàwó bá fẹ́ ọlọ́mọwọlé o kí ló dé <laughs> ọkọ àtìyàwó ni kí kọ́ máa wọlé ẹ dákun ipò wo ni àwọn yín lè ka yín mọ́ tí ó dùn yín nàá pékin àwọn bẹ wù àwọn wọ pátá èwo lọkọ ọmọ tí ó dùn bí àwọ rẹ nígbà tí èso kórì rẹ dàrú. ok kí ló dé tíyàwó tiẹ̀ bá sọ pé ah èsì jálẹ̀kùn mọ́ mi ẹ̀ já wọlé máa ń lọ ó lè sì gbá tó bá sọ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n mọ aṣọ bẹ́ẹ̀ fún ọkùnrin sọ pé àwọn nǹkan àṣírí kan wà tóun ò fẹ́ kí ìyàwó ọmọ ibi tóun gbé pamọ́ sí ókè ìyàwó náà wà á ní nǹkan àṣírí tó náà ń gbé pamọ́ tí ò fẹ́ ọmọ ibi tó wà nǹkan àṣírí bíi tòògùn kọ́ o torí tí wọ́n kó oògùn pamọ́ tásìrí ẹ bá tú wàá káàbùkù ni o ẹ kọ́ ìyàwó mi yọ lọ́ọ́ máa gbé gbogbo gbégbé wọlé ni bí etí ọkọ ká mọ́ nígbà tó kọ́ sùn kó gbé ìwo lọ lórí ọkọ̀ tí ń pé kìnìkan mẹ́tímẹ́tí ni wọ́n kìnìkan gbọ́ tá a bá wí pé kìnìkan ní gbọ́ torí ẹ̀ ah, ọlọ́run sì ní kọ́kọ́ ó jí sẹ́yìn kéré lẹ́yìn àìnífura níbi ń gbégbékúgbé wọlé kò sí tó burú nínú kéèyàn ọmọ ẹ̀yẹ kọ́bọ̀ dùyàwó wò kéèsè torí kéèyàn fẹ́ jalè torí kéèyàn ó tètè mọ ní ti máa ń ṣe ìyàwó àti tíyàwó bá ń ṣe torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin bóun bá gbọ́ lọ́n gbọ́ àwọn fámìlì rẹ̀ lè má gbọ́ lọ́n gbọ́ bí fámìlì rẹ̀ bá gbọ́ lọ́n gbọ́ òun lè má gbọ́ lọ́n gbọ́ tó yẹ pé gbogbo tójú bọ lé ní ọmọ ẹsẹ̀ lọ sílẹ̀ àwọn olóògùn torí rẹ̀ yẹn gbọ́dọ̀ nífura yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ kí ni ìyàwó èèyàn ṣe ẹnìkan sọ pé òun fowó òun ra DSTV GoTV kò fi ra wọlé ọ̀rọ̀ àwọn ìyàwó wọn afẹ́ yíò mọ́ ọ torí pé wọn kúkú nígbà sẹ́kàn inú ilé náà wọ́n wà tó ń bá ti wá wọlé òun máa rí i pé wọ́n máa ṣe fanfa láàrin máàtì tí ń bọ̀ lọ́la àwọn aláwìn àwọn ìyàwó ọ̀kan nínú àwọn ìyàwó yẹn sì jẹ́ pé òun ọ̀fẹ́ ọkùnrin ọ̀fẹ́ balẹ̀ sí máa torí ọ̀rọ̀ onítìtọ́ ọ̀rọ̀ ó lè máa pọ̀fọ̀ torí fíìmù tí wò ní ẹ̀rọ pé fíìmù Yorùbá round the clock ni twenty four hours bọ́kàn bá tún parí wọ́n tún bẹ̀rẹ̀ ọ̀kan bọ́kàn bá tún parí wọ́n tún bẹ̀rẹ̀ kẹ́hán ni wọ́n ń wọnú fíìmù Yorùbá jógun lọ olórí pé ń pọ̀fọ̀ mẹ́ni à ẹ̀yin lẹ́ ń wọlé ara yìí torí pé tí ó sọ ilé yín da horo ẹ̀yin náà lẹ́ fowó rà wọlé ẹ àwọn fẹ́ mọ gbọ́ wá sí mbẹ́ ni ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ gbé tẹlifíṣàn yẹn àti dìkódà yẹn ẹ gbé sí yàrá yín tẹ́kítẹ́ bá ti jáde ẹ̀ tètè pa ńgbẹ́ ẹ bá dé tẹ́ bá rí nǹkan tí ó wúlò yàlágbọ́já yà tẹ̀mẹ̀dọ̀ ẹ wá ń bí tí wọ́n ti ṣe tí ó wúlò tán kẹ́ ẹ pa kálukọ́lọ́ kí ni ẹ ti já o ah, ah ìyàn wo pẹ̀lú báyìí lẹ́ẹ̀fi lè rí lẹ́yìn tó torí ẹ̀ kò sí tó burú nínú kọ́kọ́ ọmọ lílọ bíbọ̀ ìyàwó rẹ̀ kí ìyàwó náà ọmọ lílọ bíbọ̀ ọkọ rẹ̀ tí ọkọ bá wá jíwọ́ tó bá jíwọ́ ìyàwó àbí ìyàwó ló jíwọ́ ọkọ láyè ibi tọkọ gbà kíyàwó dé níyàwó ti gbowó náà nísìnyí gbogbo yàrá tó wà lẹ́yìn kò síbi tó lè rìn sí o. Si àmọ́ yàrá yìí ọ̀gbọ́dọ̀ débẹ̀ o sẹ́wọ̀n kí ni yorùbá lẹ́fún tẹ́ ti máa ronú pé bọ́ yóò fi hàn sóògùn owó ó gbé pamọ́ bẹ̀ o kò fẹ́ ká sì rí o tú tó bá ti wá travel ní tẹ́ mọ̀ gbìyànjú láti ṣe ni pé bó láṣẹ wọn lẹ́kùn yìí ká sì rí o tiẹ̀ tú kése gbogbo èèyàn náà ló lóògùn owó ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni kówó rẹ̀ halalan tayyiban pamọ́ sí tó sì ti mọ̀ ikú ọmọ èèyàn sàṣe èèyàn ní òòrò owó tí ò ní jí gbé àyàfẹ́ ní tọ́lọ̀ ń bá sànù tó bá sì mọ̀ pé tó bá gbé ọ sí di owó ò ní jí gbé dákun náà ah ọmọ lè sọ bẹ́ẹ̀ wọ Saheed ṣé Saheed ni kí ló kọ rẹ ah Abdul Abdulhamid ó lè sọ bẹ́ẹ̀ wàláì ó lè sọ bẹ́ẹ̀ torí tí wọ́n bá dán ọ wò ó fìdí rẹ̀ mi owó ò tí ì tówó ni èèlò náà lówó tó ń sọrí ọ̀pọ̀lọpọ̀ àńtẹ́rì tí wọ́n yí olè o wàláhì ìgbà tí wọ́n rí owó orí wọn kọ́kọ́ fò lọ lọ́pọ̀ tó báyìí òwúrọ̀ ẹgbẹ́ píkọ̀pù wa wọn jalè rí wọn jà yìí <laughs> so torí ẹ̀ fìtínà ń bẹ lára owó jẹ mà kọ́ lọ́n sànù wa ni fitina ń bẹ lára owó tẹ́ ẹ rí o ìdínú tó fi jẹ́ kí téèyàn bá ṣe àṣeyege nípa ọ̀rọ̀ owó wàláhì wàláhì sàṣàǹkan ló lè mú un tí ó sì ṣe téèyàn bá ṣàṣeyege nípa ọ̀rọ̀ owó sàṣàǹkan ló lè mú yàn ṣiṣẹ́ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni fìtínà obìnrin àwọn nǹkan méjì yìí báyìí ẹ̀ríkà nàbìsọ̀lá àṣọlá ní ẹ̀bẹ̀rù ilé ayé o ẹ̀bẹ̀rù àwọn obìnrin o kò sí fìtínà kan tó ń fi sílẹ̀ bá ló mọ ohun tó ju fìtínà obìnrin lọ àkọ́kọ́ mùsùlùmí àti fìtínà tó sọ àwọn ọmọ Israel orí obìnrin ló ti bẹ̀rẹ̀ tó àwọn nǹkan méjì tí wọ́n máa lè sọ̀rọ̀ fún xeyr by the time tí wọ́n bá sọ pé má débì kan wọ́n ní tí ẹ̀mí máa fẹ́ jù ó ní nǹkan tí wọ́n ní kọ́mọ̀sì tó bá lè tètè sọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà àti wọ́bẹ̀ ní ọ̀mọ̀ wa ó lè rí pọ̀ wà ń bẹ̀ ǹjọ́ kan yọkàn make attempt ni pé bóyá kò sí títì yọba wọlé wa ṣé mo lọ gbọdọ̀ débi báyìí à ńgbà mo rí kẹ́ wà ń bẹ̀ náà nù <laughs> so that yóò fi mọ kí ni bẹ́ẹ̀ kí ni gbé pamọ́ gẹ̀ ok tó bá débẹ̀ tó wá rí pé gbogbo ṣẹ́ẹ̀fù ń bẹ̀ yẹn owó lẹ̀ tó síbẹ̀ ó lè dákú lọ gbaragada tó yẹ pé lẹ́yìn wákàtí kan ni ó jì í tẹ́ máa dá mi sí lórí ọmọ olóṣì tí ò rówó rí lọ́wọ́ á rí gbogbo owó lórí ṣẹ́ẹ̀fù báyẹn sọmọ pé nǹkan dé kàn tó wọn bá wá jí directly kí ni ọ̀sẹ̀ lẹ̀ yóò darí ẹni tí ó wá jí ìdí nu tó fi jẹ́ kí tó máa ní má débi báyìí ibẹ̀ wá lọ́kọ́ ti lọ jí owó ìyàwó ibẹ̀ nìyàwó ti lọ jí wọ́ ọkọ wọ́n gé ọwọ́ ẹni tó jalè wọn sẹ́fì kan bẹ tíyàwó lè sọ fọkọ pé kọ́ má dé ilé ta lọ́wà <laughs> ilé ta lọ́wà àfi tí wọ́n bá jẹ́ pé nàgẹ̀rẹ̀ ni ọ́ jẹ́ pé ìyàwó ọmọ pàṣẹ fún ọ pé kí ni má tọ́ bá débi ọkàn àbùkù bóyá ibìkan lè wà káyipó ní àwọn àpàtì àpàtì àpàtì tí sọ pé ẹ dákun bàbá alágbádá ẹ má débi àpàtì yìí o ẹ dákun ẹ má débi àpàtì yìí o ẹ ń palasẹ o mọ àmọ́ mọ ẹ mọ ń sọ tí mọ ń fẹ́ ni ẹ má débi àpàtì o tí mo bá débi ẹ ń kọ a a dàgẹ a nǹkan ó sè ìwọ bá lọ sí àpàtì lọ bá ń kó kéde bíyàwó rẹ irú ló ti jíwó ó gé ọwọ́ rẹ o kò sí wàhálà ó gé ọwọ́ rẹ kálukó sùn ní yìí ẹ má sí o kí ló dé owó mi mọ̀ ń kópa má bẹ̀ tó o bá sọnù ẹ̀yin ní mọ̀ o tó o bá sì lọ jíwó rẹ̀ wọ́n gbé ọwọ́ rẹ̀ ni tó bá tó ní sọ kò sí pé ìyàwó mi ni o ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ni a ilé ìjẹ́bù sì jẹ́ àmọ́ tó bá yẹ kó ibi tí o kówó sí kìí ṣe ibi tó o sọ pé kíyàwó ọmọ dì kìí ṣe ibi tí ìyàwó sọ pé kọ́kọ́ ọmọ dì ibẹ̀ ni wọ́n ti lọ́ọ́ mówó wọn ò ní gbé ọwọ́ rẹ̀ o wọn ò ní gbọ́wọ́ rẹ̀ o àmọ́ jẹ́ ìyá oríṣi mi ni o àmọ́ ẹ máa sọ o nínú sẹ̀rí àti máa sọ pé ó jìyà kan ó ṣe kínní kan kò túmọ̀ sí pé òwò rẹ ti gbé o wọ́n sanwó padà o ẹni onítọ̀ wọn sanwó yẹn padà yóò tún á jìyà yóò jìyà yóò sanwó yẹn padà kò sọ̀rọ̀ yìí pé bí àwọn kóòtù nàìjíríà tẹ́gbẹ́ wọn ti kọ́ lọ ẹ̀wọ̀n ọdún mẹ́ta owó tiẹ̀ gbé nù bí àwọn tó ti wọ olùkó wọn ló jí tírílíọ̀n kù adájọ́ wa kí tírílíọ̀n gbòòbúrò ń dá ẹ̀wọ̀n ọgbọ̀n ọdún fún un lọ́wọ́ ah, tírílíọ̀n wọ́ọ̀tì ẹ̀wọ̀n ọgbọ̀n ọdún bọ́lá ọ̀bá ti ní kó o kú yọ wà lọ ẹ̀wọ̀n ọgbọ̀n ọdún tó bá dé yọ máa náwó wọ́n tún máa fi jóyè àbí òye <laughs> olè tó dájú tó gbọ́n tó wọ́n tún máa fi jóyè tó eléyìí nínú Islam rárá o wọ́n á kọ́kọ́ dáwọ́ olówó padà bó sì rí san ní ìsútọ́ bá tẹ̀wọ̀n dé ọ̀ máa san. ilé ìjẹba wọn ni wala wala yuqta' al-mukhtalis wọn lẹni tó jíwó lójú korojú ẹni tó jíwó lójú korojú wọn ò gé ọwọ́ rẹ̀ sẹ́mi pé òun ọ̀dájú gidi ni lójú korojú lójú yìí ọkàn gbé ni ó ní màá wo tẹ́ ṣe fún mi wọn ò ní gé ọwọ́ tiẹ̀ o òun wọn lè pa wọn lè pa torí pé eléyìí ti bọ́ sínú ìba ilẹ̀ jẹ́ tọ̀rọ̀ rẹ̀ lè bọ́ sínú pípípa alápá o innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu aw yusallabu. أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم sọ pípa alápá àwọn eléyìí òbí lẹjẹ nù sẹwọn pé lọ́la oníkálukú ó rí owó olówó yóò ra lọ rẹ ní mẹlọmẹlọ ni eléyìí ni máa ń ṣe sábàbí kọjá pé tó bá kó owó lọ iye kí o lè jẹ wàláì gbogbo yẹn ọkàn wọ wọn mọ kọjá ni tó bẹ́ẹ̀ lọ́wọ́ ní Saudiya èlò gan lọ fẹ́ kó lọ́tẹ́ nìkan olùkọ́ ń rí ọ kò sínú kó agbowó akósákósálẹ̀ akósálẹ̀sálẹ̀ pé kí ni tó a ti gbowó akó lọ́ba yẹn wọn fi sápò wájú ẹni tó bá bí da kọ́kọ́ bá pò yẹn tó wàá sì kó lọ́ba yìí wàláì kò sẹ́ni tí ó wò bẹ́ẹ̀ torí à òfin bẹ́ẹ̀ torí eléyìí nìsín gbàtọ́ gbà lọ́wọ́ rẹ̀ báwọn wọn ò ní pẹ́ ọ ló lè ókè ọ̀dájú burúkú ọgbà lọ́wọ́ rẹ̀ wọ́n pa ọ̀nì ayé tiẹ̀ parí nù kálukú sì ti mọ̀ pé kò ṣeré ẹnikẹ́ni tó bá ṣerú rẹ̀ kò bá àjọ máa lé ọba wọn pa ni kátó apọ̀ mọ́ tálákà tòbó ti ṣe wà nìyẹn àìsófin ìnílú bàjẹ́ àìsófin ni làwọn èèyàn ń ṣe ségesège kí ni gan wà fún náà ìjọba ọ wà fún àti han aláìgbọrọ létí ni tùmọ̀ àjọba nù torí ẹni Uthman radiyallahu anhu ló sọ pé inna Allaha la sultan ma quran a máa tara àjọba gba nǹkan àwọn èèyàn ní ìtòsí pé tó bá pé alukurani ni wọ́n fẹ́ fi gbà lọ́wọ́ wọn ò ní filẹ̀ ẹ̀wọ̀n kọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn wà á sọ pé Ọlọ́hun fẹ́ Ọlọ́hun fẹ́ sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ náà ni ó tún padà sí gbẹ̀ngbà tó Ọlọ́hun fẹ́ sọ aràn sí mi. but by the time tí wọ́n sọ pé Ọlọ́hun ọba ọ̀fẹ́ ẹnikẹ́ni tó bá ti ṣe ìyà tí ó jẹ́ nì sẹ́wọ̀n pé àwọn alágídí kan gbé mo fi ẹ̀fẹ́ rí àná yọ wá jẹ́ pò ní ọ̀jẹ́ ẹni táwọn èèyàn mọ̀ fi kọ́gbọ́n náà sọ pé lọ́jọ́ júmọ̀ à ẹ̀sìn sọ láti tẹ̀ mẹ́tì lọ́ọ́lé o nǹkan kan bẹ́ẹ̀ dáhùn fẹ́ kó sojú yín o lágbájá jalè ni o wọ́n á gbé ọwọ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ amọ́bẹ̀ wọ́n rí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ pẹ́ń gbogbo ẹni tó bá sojú rẹ̀ ṣé yọ jalè náà wò tẹ̀lé yìí iná ló máa ń bí kí àwọn èèyàn jìnnà sí wọ̀ ọ̀daràn kódà wọ́n fẹ́ẹ́ dàbí ìgbà tí wọ́n dáràn bẹ́ẹ̀ torí ntíṣẹ́rí àsìfẹ́ mú wa náà nù inú kí ìdáràn ọmọ sí rárára àbí kó kéré jọjọ débi pápẹ́ kò tiẹ̀ fẹ́ sí bí gbogbo yẹn ṣe ń ròyìn Saudi aláyédò nínú bí wọ́n bá ń dáràn bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ dàbí ìgbà tí ò sí lẹ́gbẹ̀ẹ́ ti ń láyé o kí èsì sèǹkankan lọ́fà bí èèbá ṣe òfin ọlọ́run torí ẹ̀ ló ṣe jẹ́ pọ́ ba làwọn obìnrin bẹ̀ yẹn ọba nìyẹn tóbìnrin máa ń lọ tó máa bí ọ̀dà kọ́ kọ́ máa tọ́ ẹ̀yìn rẹ̀ so tó máa bí ọ̀dà kódà tó wá sáàjì lọ́lọ́ sí wọ́n gbọ́dọ̀ mọ kọ́ṣìn orí ara rẹ̀ pé kọ́ ọmọ dàbí ìgbà tó ṣe pé bí ìrí bí ibi tí kò ti ń bọ̀ tó bá palẹ̀ mọ́ ó pò obìnrin tó ń tọ̀ lẹ́yìn bóòlù ọjọ́ sí <laughs> tiẹ̀ bọ̀. so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn nígbà tó fi ti wà gbogbo pálapàla ẹ̀ ní ìrìkọ́ ṣẹlẹ̀ ẹ̀ ní ìrìkọ́ ṣẹlẹ̀ obìnrin tó fẹ́ mú wọ mọ́tò yìí bóòlù ẹjẹ́ síra yín ìyàwó rẹ̀ ni evidence to prove o gbọ́dọ̀ mú a tí o bá jẹ́ bẹ́ẹ̀ ọba lọ èyí tó mú ọmọ ọlọ́mọ tó fọ́ kọ lọ́rùn náà jà ìlú tí ọba ti sófin kò sẹ́sẹ̀ ń lọ torí ẹ̀ ló ti jẹ́ pé ilé ìjọfin ọlọ́run ẹnkí láwùjọ tiwa àìmọye owó lọkọ ń jí lọ́dọ̀ ìyàwó táwọn fámìlì ó tún jókòó tí wọ́n ní ké ní ọkọ rẹ ló mówó rẹ kò di ó mú ní ok ẹ wò fẹ́ ṣe fi gbólò ṣeré ó lè lè yẹn o wọ́n á ní ó mú ni ok ó mú ṣé ó ní kọ́ bò mú gbàtíyàwó náà mú tọkọ eléyìí àwọn fámìlì ọkọ tí wọ́n lọ mú ni àbí wọ́n lọ jalè olè ní ọ́ ọ̀fẹ́sọ panumẹ́dàrí olè torí kékeré sọmọ tiwọn pẹ̀lú Islam kò sọmọ kò sí ọ̀tá gbogbo wọn pátá ẹrú ọlọ́ọ̀ni wọn ẹni tí a jí owó rẹ ọlẹ́tọ̀ sí kó pé ọlẹ́tọ̀ wọn á sì pé ọlẹ́tọ̀ tó a bá wádìí tí wọn kì wọn kàn gé ọwọ́ rẹ ní kálukọ́ bá sí wọn. lẹ́yìn rẹ̀ wọ́n iqrarul abdi. فيما يلزمه في بدنه من حد أو قطع يلزمه تربى jẹ́wọ́ pé تلوسي dáràn ta ló ṣe èmi mo ṣe ẹrú sọba ìyà tí wọ́n sì fi jẹyàn lórí irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹgbà ni o yóò jẹ ẹgbà ìgbà tó ti jẹ́wọ́ pé òun ló ń ṣe òun ẹmu lọ jìyà ni ìyà tí sẹ̀rí àfi lélẹ̀ fẹ́ni tó bá serú rẹ̀ ó ní pé wọ́n gé oríkèé rẹ̀ kan ẹ̀mú lọ́kọ́lọ́ jìyà rẹ̀ ìyẹn ni pé tí ẹrú tó bá jẹ́wọ́ póun ló ń hùwà ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé ìyà náà ò tayọ kún ọ̀nà ìyà náà ò tayọ kún gé oríkèé rẹ̀ kése kí wọ́n pa jíjẹ́wọ́ tó jẹ́wọ́ yẹn wúlò á lò á lò láti fi fìyà. Si ẹ̀ṣẹ̀ yìí jẹ́ wa ma kana fi raqabatihi fala iqrara tó bá jẹ́ ike jíjẹ́wọ́ tó je yóò jẹ́ kí wọ́n pa ike sọ pé nǹkan sọ̀sọ́kùsọ ni mo rò pé wa ní ìsọ́ sọ pé mi mọ̀ pa sọ pé mi mọ̀ pa kí ni ó se le, pò nà sẹ́sì rántí pé owó ló ń jẹ́ ẹ̀hẹ́n bí ìgbà tó fẹ́ fira olówó rẹ̀ ni pé ìyá tí mò ń jẹ ikú ẹjẹ ń pè mí mọ́ pàjáre wọ́n kúkú pa mí sinmi ẹ̀hẹ́n tó bá jẹ́wọ́ pẹ̀lú tí ó bì káfíìyà pípa jẹ́ á pè jíjẹ́wọ́ tó jẹ́wọ́ ọkàn sọ àsọdànù ni ọsọ àsọdànù ni kò ọmọ gbèdè kò sí gbèdè sẹ́lẹ̀ wọn á gbèdè tó bá ní àmọ́ tọ́ọ̀bà tó bá ní mo gbèdè tọ́ọ̀bà gbé ẹnu ẹ lọ èdè wọn lọ́wọ́ mo rò pé yé wa <laughs> torí pé wọ́n ń fi ẹ̀sùn kan ní ìsìn pé ó fẹ́ kó bá olówó rẹ̀ ni ó fẹ́ yọra rẹ̀ kó nu owó olówó rẹ̀ àbọ̀ ló sọ ayọra rẹ̀ pẹ̀lú túláàsì kọ̀pá yẹn kọ̀pá yẹn torí ẹ̀ tó bá jẹ́wọ́ pé òun ṣe nǹkan tó lè bí ká ipá pa ànígbọ́ ò torí wọ́n ń fẹ̀sùn kàn pé ń ṣe ló múra rẹ̀ kó lábẹ́ ìjẹ́ nǹkan ànífọ́lówó rẹ̀ tọ́ wọ́n ní wala qat'a fi thamarin mu'allaqin èèyàn lọ jí èso èèyàn lọ jí èso tí ń bẹ lórí igi eléyìí wọn ò ní gé ọwọ́ rẹ̀ o ọ̀dà tó bá jẹ́ pé ńgbà tí èso yẹn ti bẹ̀rẹ̀ sí ní so ẹni tó ní àwọn èso yẹn ti da nǹkan bò wọ́n lára ńkọ́ ó wá sí tọ́dàbò lára ó sí ní pèsò lórí igi náà ni o sọ á sọ yìí pé wọ́n gé ọwọ́ rẹ̀ nísìnyí ọ̀ torí pọ̀ dájú ni ọ̀hún ọ̀lọ́ sí ntúwádàbò wọ́n gé ọwọ́ rẹ̀ kẹ́sẹ̀ pé ọkàn jí máńgò kan o àbí máńgò méjì orí ìgbà tó bá pé ní sọ́ọ̀bù tọ́ bákan náà wala fil jummari fin nakhal bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jí ọkàn dàbínù ibi tó jí ọkàn rẹ̀ tí ẹ bá jí gbé ibi tí tí máa so gangan tí ẹ bá jí gbé wọn ò ní gé ọwọ́ rẹ̀ wọn ò ní gé ọwọ́ rẹ̀ ṣùgbọ́n yọ jẹ ìyá ni o kì í ṣe kí wọ́n túmọ̀ sí kó ọ o fẹ́ràn kọ́rọ̀ gígé ọwọ́ wọn sọ. So wọn ò ní gẹ́wọ̀ rẹ kò túmọ̀ sí pé wọ́n máa pẹ́ pàtẹ́wọ́ fún ọ wọ́n jẹ ìyá mi. wala fil ghanami wọ́n ní ẹran tí ń jẹ́ ká àgùntàn tí ń jẹ́ ká tó o bá jí gbé kó o ní gé ọwọ́ rẹ títí tó o fi gbé kúrò láàyè ibi títí ń jẹ ń jẹ ká ní gbogbo eré àyè. ọwọ́ agbe kúrò láyé ibi títí ń jẹ ibi títí ń jẹ yẹn ẹ jẹ ọ̀nà ọ̀nà òkò àtọ̀nà òkò ló ti wá jí gbé ọwọ́ adi ń lọ́nà lọ́rin sẹ́wọ̀n kó dínà bí kéèyàn di ẹran gbé lọ́kìn gbogbo lọ rí, ó dínà bí ó dínà. ọ̀jìnà ó di ẹran gbẹ́ntẹ́wúre abẹ́ alájà àwà ọ̀jìnà àbí ọ̀jìnà ọ̀jìnà tọ ẹni tó bá ṣe báyẹn tó bá wo owó ẹran tó bá tó ní sọ́ọ̀bù wọ́n gbé ọwọ́ rẹ̀ jẹ́jẹ́ ni o. tọ وكذلك التمر بين أن دبينه tí ń bẹ nínú àyè ibi tí máa so sí dàbínù ti so yóò kó jọ sára nǹkan kan báyìí gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bíi ẹ̀yìn àbí kíláà pé pọ́ bóńdà ṣe máa ń sùn jọ yẹn ṣùgbọ́n náà ni dàbínù tó náà bá tó bá tó bá ṣẹ̀ṣẹ̀ wù bí máa ń sùn jọ sára ibi tí gbogbo ẹ̀ máa ń sùn jọ sí. Si àwa bẹ̀rẹ̀ sí ní jikó mbẹ́ tẹ́lẹ̀ náà wọn ní gbẹ́wọ̀ rẹ̀ àwọn jẹ ìyá orísìmù tóró lè ní ọ tó bá fa àwọn èèyàn lẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ó sọ kù fáwọn olóko mọ́. àwọn ọkọ̀ rọ́nà lọ torí pé àwọn ọkọ̀ àwọn tírélà oríṣiríṣi ìjàmbá ṣẹlẹ̀ lọ́nà àwọn tírélà wa páàkì lo. yọ ọgọ́rùn àìníye ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀yìn ọkọ wá sọ̀kalẹ̀ àtàwọn bàbá ọkọ ẹ̀yìn ọkọ àti bàbá gbogbo wọn wá sọ̀kalẹ̀ wọn á gbogbo mango tó létí ọ̀nà lọ wọn á bẹ̀rẹ̀ sí ní kajẹ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn yìí sùtà ẹ ó láwọn rò pé kò lólúwa ni àṣepé mọ́tò yìí náà ò lólúwa torí pé gbogbo àwọn kẹtẹ ń rí yẹn nínú gbóyún èèyàn kàn rò pé kò lólúwa mọ̀nà àwọn èèyàn wà nítòsí rẹ̀ àwọn èèyàn wà nítòsí rẹ̀ sáwọn wọn gbé ni àníbẹ̀ làwọn baba ńlá wọn gbé bẹ̀ làwọn baba ńlá wọn gbé anábì sallallahu alaihi wasallam sọ pé man ahya ardan mayyita ẹnikẹ́ni tó bá fi lè sọ ilẹ̀ tó ti kú jí ilẹ̀ yẹn di tiẹ̀ tiwọn ni bí ayé haqqin lẹ́ẹ̀ma ká ọmọ mango jẹ ohun àmúsọ̀rọ̀ tiwọn nù torí ẹ wọn ní gé ọwọ́ yín o àmọ́ ẹ̀jẹ̀ ìyá oríṣi mi ẹ̀jẹ̀ ìyá oríṣi mi ẹnìkan tí wàá dáràn pàtó ti dáràn ó ti dá wa lójú ẹ̀yin àwọn abá sì pẹ̀. lọ́dọ̀ ẹni tó ti jí nǹkan ẹ bá sì pẹ́ pé kẹ́ni tó jí nǹkan ọmọ pè lẹ́jọ́ torí o ti ṣetán láti dá ẹni tó jí yẹn padà ẹ wá ń wòran títí wọ́n fi gbọ́rọ̀ dọ́dọ̀ adájọ́ tọ́rọ̀ bá ti dọ́dọ̀ adájọ́ ọ̀rọ̀ à ń sì pé ọ̀sẹ̀lẹ̀ mọ́ ọ rò wa torí pé àyè gbà yín láti ṣàforíjì fúnra yín má gbẹ́jọ́ yẹn dọ́dọ̀ adájọ́ pàtó ti gbà pọ̀ da owó mi padà àjẹpọ̀ tanu má tún ṣerú ẹ̀ mọ́ torí pé ẹ̀tọ́ tiẹ̀ ìlówó rẹ̀ o tó bá ti dọ́dọ̀ adájọ́ nǹkan méjì ládájọ́ ìlọ́fẹ́ fi rinlẹ̀ ìwọ ọtọ́ lọ́n àtẹ̀tọ́ tèèyàn ìwọ tọ́lọ̀ ní pé lápèjúwe gbogbo ẹni tó bá jalè o tí májèmú bá pé sára bó ṣe jalè ká ṣe kíni ká gé ọwọ́ rẹ̀ ara ń tadájọ́ wà fún un yóò rí dájú pé ẹni tó jalè wọn gé ọwọ́ ẹ̀ yóò sì rí dájú pé ẹni tí wọ́n jíwó ńkọ́ wọ́n dáwó rẹ̀ padà fún un èyí tẹ̀yìn lè ṣe kẹ́ tó gbọ́rọ̀ dọ́dọ̀ adájọ́ ó ní pé kẹ ẹ bò láti rí kẹ ẹ mọ̀jẹ̀ ọdọ́dọ̀ adájọ́ sódà tí wọ́n fi ní gé ọwọ́ rẹ̀ kẹ ẹ sẹ́ẹ̀mọ́ lórí pé dá dúkìá padà fún ní dúkìá àmọ́tẹ̀ máa ti ń wòran ẹ̀ sì pẹ̀ fẹ́ni tó ní owó pé kọ́ mọ́ gbé dọ́dọ̀ adájọ́ ẹ̀ ń sọ yìí pé ah, ibi tó bá gbé lọ gbé lọ tó kọ́ dáwó rẹ̀ padà lọ ní àwọn ọmọ tí ó ṣẹlẹ̀ wọn wá dọ̀ ntán adájọ́ wa ní tọ̀ sọ́ọ̀gbà pójú ó ní mo jì dànkà rẹ̀ padà fún yín dà padà nítorí mo ti lò ó ní yàtọ̀ àwọn àgé ọwọ́ rẹ̀ a <laughs> ẹ dákun ẹja lọ yanjú rẹ̀ lé ọ̀rọ̀ yìí a kò sí mọ́ káàtó adájọ́ náà lànà fi sọ fún Usama ibn Zayd nígbà tóbìnrin kan jalè Mẹ́kà táwọn ará Mẹ́kà ń wá ta la anabi sallallahu alaihi wasallam kọ́ má gé ọwọ́ arábìnrin tó jalè yẹn anabi wa sọ fún Usama pé atashfa'u fi haddin min hududillah ọ̀fẹ́ ṣìpẹ̀ fún yẹn lórí pọ́sẹ̀sẹ̀ kan tọ́lọ̀ ti sọ yàtá àfi jẹ́ kí ló dé tẹ̀yìn máa sọ eléyìí nǹkan tó gbé dọ́dọ̀ mi eléyìí fi hàn pé ẹni tó bá dáràn tó bá ti débi tí wọ́n ti dájọ́ kò sọ̀rọ̀ à ń ṣìpẹ̀ mọ́ kò sọ̀rọ̀ à ń ṣìpẹ̀ mọ́ ẹni tó wá pé ṣẹ̀ríà àbá ń lò lọ́nà táyì ti gbà wá láti fìyà jẹni tó dáràn gbogbo negotiation gbogbo agreement kẹtó débi kóòtù tẹ́lá ti dé kóòtù tẹ́lá bẹ̀rẹ̀ sí ní pẹ́jọ́ yín kò sọ̀rọ̀ agreement kankan mọ́ ìdájọ́ ló kù kadhalika fi zina ẹnìkan ṣe zina ẹnìkan mú akpọ́ bọ́ mọ́ ṣe zina bàtà wọn adébẹ̀ yẹn wọ́n á gẹ́tì pé ẹni tí wọ́n lọ ṣe zina yìí o ó ti ní ìyàwó tẹ́lẹ̀ so wọ́n á sọ pé ìdájọ́ ọlọ́run bá ní kí wọ́n sọ lóko tí ò kú bàbá ọmọbìnrin tí ọjà ń pa bá ṣe zina lọ́wọ́ ni à á pé yóò lè tó bá wọn ẹ dákun ẹjẹ́ á lọ yanjú rẹ̀ ní ilé after all family ni wa à kò sọ̀rọ̀ lè mà á dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbé wa wọ́n sọ ló kò pa náà kò sí àyè fún àti ṣàtúnṣe kan lẹ́yìn lẹ́yìn ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ náà ni a mọ̀ pé bẹ́ẹ̀ ni téèyàn bá jalè bẹ́ẹ̀ ni téèyàn bá ṣe zìnà tó bá ti dọ́dọ̀ adájọ́ ti parí tó bá ti dọ́dọ̀ adájọ́ ó ti parí ṣùgbọ́n ẹ̀rì pé gan ìgbà tí wọ́n mú mẹ́rìnz wá ló múra rẹ̀ wá náà wọ́n sọ pé òun ṣe zina anabi ọ̀dọ́ alóhùn ó tún wá lágbọ̀n kejì ó tún wá wájú ó tún wá lẹ́yìn ó fi pé mẹ́rin anabi abórí rẹ ti dàrú ni olórí òun òkúkú dàrú rí ok kí ni wọ́n ń pè ń zina gánà rí wọ́n sàlàyé fún anabi sọlá àṣìlá anabi àni ah bó ṣe tọrọ ẹ lọ fọmọ bó ṣe tọrọ ẹ lọ fọmọ arákùnrin yìí àwọn sọ àbàbà bẹ̀rẹ̀ sí sọ lóko ìgbà tí òkò dùn lọ́ba túlẹ̀ so àwọn sọ̀hábà wa lè mú gbàtà lè mú ní kó dínkù wọn padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọn lọ́rọ̀ tó ń fẹ́ sọ fún anabi sọlọ wọn ni ah anabi náà ló ní ká sọ ọ lóko so eléyìí ni madhabi imam Malik pípé kọ́dà gan ẹni tó dáràn tó bá di pé wọn bẹ̀rẹ̀ sí ní fìyà ẹsẹ̀ rẹ̀ jẹ tó bá dùn tó ní ẹ dákun ńlọ́rọ̀ tó wọn sọ à ah, lọ́rọ̀ rẹ̀ gbọmọ yàtọ̀ sí imam shafi'i ó ní tó bá jẹ́ pé irú bí mayiz ṣe tọrọ wọn bá da padà òun ni ó dáa jù torí ẹ̀ tá a máa ń sọ ẹnìkan ló kó bẹ́ẹ̀ lónìí tó bá ní kó dùn padà sọ́dọ̀ adájọ́ á dá padà tó ń ti bó ti ṣe ṣèṣe yànnàyànnà pé bọ́yọ̀ olùfẹ́ sọ nǹkan míì pé ìmọ̀ pé irú ìyà tí ó nì kìí ṣe zina mo ṣe mọ́kàn kíìsì rẹ̀ ni àkóso ṣe kọ́ yẹ kó wọ́n mọ so eléyìí àjẹbà náà lànà bí sallallahu alaihi wasallam ní kí ló dé tẹ̀ dá padà la'allahu yatub bóyá yóò túba à wọ́n àná bí sallallahu alaihi wasallam náà ló ní ká lọ sọ́ lóko torí ẹ̀ lẹ́yìn dá wàhálà lẹ̀ fáwọn fuqaha igi tó bá ń fi ẹsẹ̀ jẹyàn tó bá lòun fẹ́ túbá a sọ pé ètò ọdọ́gba nípa nígbà o sì túbá náà ní kò jẹ ìyá ń parí nítorí pé ẹni tó bá ti fìyà ẹ̀ṣẹ̀ jẹ bẹ́ẹ̀ láyé yọ fọ́ ma oníjó jìyà ńlá lùkìyàmù torí ẹ ẹnìkan á sọ pé òun ti báyàwó ṣe òun ti bóbìnrin ṣe zina fine fine fine àwọn afẹ́ ṣègbéyàwó báyìí ẹjọ́ sà kí ni ìtaràn tó wà ìtaràn tó wà náà ni pé ńgbà tí wọ́n tún máa lo ṣẹ̀rí aláwùjọ bí tó wà ọmọ tọrọ àforíjì láéláé bọ́ẹ̀ ọlọ́run jẹ́ foríjì ọ̀hún tọ́lọ́ ti wá lákọọ́lẹ̀ yìí pé tí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó lọ́wọ́ bá sọrú ìyà tí wọ́n fi jẹ̀yàn téèyàn bá fi lè jìyà rẹ̀ láyé yóò máa bẹ tahtal mashi'a lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam tó bá wọ lọ́n yóò fi ìyà rẹ̀ jẹ yóò nìkan wọ nánà nígbà tó bá jìyà rẹ̀ tán ìmánì rẹ̀ ọ̀ àpàdà gbé sálìjẹ́nà tó bá sì wọ lọ́n ó lè nìkan máa lọ sálìjẹ́nà látàrí àforíjì àforíjì tó ti tọrọ torí pé Rabbuna fa'alun lima yuri nítorí àwùjọ máa ń ṣe torí ẹ̀ ló ti jẹ́ pé ká sọ̀rọ̀ àwọn fún ìwà àbàjẹ́ ká má bàa fọ ara wa bàtàrà wa jẹ́ o. wọ́n ní wa man saraqa minal kummi quti'ah ẹni tó bá jí nǹkan téèyàn kó sí àpò ẹ̀wù rẹ̀ àpò ẹ̀wù ni wọ́n kó owó ń sí ibẹ̀ ni wọ́n ti jí wọ́n ní wọ́n gé ọwọ́ rẹ̀ o torí wọ́n máa kó nǹkan pamọ́ rú bẹ́ẹ̀ o àpò ẹ̀wù ni wọ́n kó sí apá ẹ̀wù apá ẹ̀wù sẹ̀wọ̀n kó apá ẹ̀wù lè gùn apá ẹ̀wù lè kúrú àwa kó nǹkan pamọ́ sápá ẹ̀wù èwo ló ń lè kó pamọ́ sí sí ètò kúrú ni àbí ètò gùn ètò gùn aláníyàn kó nǹkan pamọ́ sápá ẹ̀wù rẹ̀ wọ́n wá kó ojì kó wọ́n sọ pé ibi tí wọ́n ti jí kó ibi tí wọ́n máa kóru rẹ̀ pamọ́ sí ni tiẹ̀ bọ̀ tán. So. wọ́n ní waman saraqa minal huryi wa baytil mali wal maghnami falyuqta' wọ́n ní ẹnikẹ́ni tó bá jí nǹkan láti inú létí ìjọba máa ń kó nǹkan pamọ́ sí ìjọba máa ń kọ́ ibi tí wọ́n máa kó oúnjẹ pamọ́ sí ẹni hórì ìjọba máa ń kọ́ ibi tí wọ́n kó oúnjẹ pamọ́ sí àyíká àmà ọ̀dáadá ìyàn mú láti pé lórílẹ̀‐èdè tiwa náà kò sí nǹkan tí ìbàjẹ́ débẹ̀ o láwọn àyè kọ̀ọ̀kan ẹ̀rí tí ìjọba ń gbìyànjú láti kọ́ ibi tí wọ́n sọ oúnjẹ sí torí àyíká àmà ibẹ̀ wá ni wọ́n ti lọ jí nǹkan onítorí pọ̀ ọgbọ́n inú baitul mal ibi tí wọ́n ń kówó òlù pamọ́ sí ló ti lọ́ọ́ jíwó inú èrè ogun ló ti jí kó fàlẹ́yọ́pà wọ́n ní kí wọ́n yà gé ọwọ́ rẹ o kí wọ́n yà gé ọwọ́ rẹ o bó bá jẹ́ pé ilé tí wọ́n kó oúnjẹ pamọ́ sí ló hórì wọ́n gé ọwọ́ rẹ o. bẹ́tùlmáàlì wọ́n gé ọwọ́ rẹ̀ nínú èrè ogun wọ́n gé ọwọ́ rẹ̀ o. sòṣùgbọ́n ọ̀rọ̀ mi tún àti wọ́n ní tó o bá jí ju ẹ̀tọ́ tiẹ̀ lọ nínú èrè ogun wọn náà kópa nínú ogun ṣùgbọ́n tó o jí ti ju ntọ́ lẹ́tọ̀ọ́ sí lọ pẹ̀lú dirhamu mẹ́ta ó ti jù lọ pẹ̀lú robert dinar ìgbà náà wọ́n gé ọwọ́ rẹ̀ o. wọ́n wá ní tí o lè. tó bá jí nǹkan nínú òfin ọlọ́run ó lè ní ọ̀sán o kẹ́ẹ̀bí tá a sọ ṣáájú ó lè ní ọ̀sán o tó bá lówó yóò san àmọ́ tí ó bá lówó yóò di gbèsè sí lọ́rùn. eléyìí jẹ́ ohun tó jẹ mọ́ báàbù yìí báàbù ẹ̀jẹ̀ àti tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀ràn àti tó ní ṣe pẹ̀lú ìyàtọ̀ lọ́wọ́ bá ní kó fi jẹ èèyàn lórí gbogbo ọ̀ràn kọ̀ọ̀kan ọlọ́mọṣẹ́ wa lọ́ọ́ daràn. lẹ́yìn rẹ̀ afáwọ̀ abẹ́rẹ́ àlàyé nípa ìdájọ́ àti àwọn ẹlẹ́rìí pé wọ́n ṣe máa dúró níwájú adájọ́ pé òun ládájọ́ máa dájọ́ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn ò ní ṣàlàyé fún yín torí pé àríkọ́ ẹ̀ síríọ́sì kan lọ títí torí tó wáyé pé ẹ̀bà serious ẹ̀ kálukú nítìrà rẹ̀ lọ́wọ́ kí aláǹfààní ká máa ṣàlàyé tó ṣe pé high level of knowledge ni fáwọn ẹni tí ó dààmú ẹ̀yìn eléyìí á fòkú ńbẹ á fòkú ńbẹ lọ sí báàbù mi jìnnà jìnnà jìnnà jìnnà torí lẹ́yìn rẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bó wọ́n ń pín ogún àti ní ṣàlàyé rẹ̀ torí pé àríkọ́ ẹ serious torí àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ gan tó serious torí wọn bá pé gbogbo nǹkan ò ní yé wọn àbí òye wa torí ẹ àwọn abẹ́rẹ́ láti ibi tó bá yín láàmú bì <laughs> ẹ sàmì sí ẹ̀yin tẹ nítorá o báàbò jọ́mọ́lọ́n mìíràn fọ́rọ́ ìdíwọ́ sọ́nẹ́ni wọ́lúwàjìbẹ́ àti wọ́n rọ́gà ẹ̀ àti bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ torí ẹ̀ tó bá níbẹ̀rẹ̀ kò sí. tó jíwọ́ nínú ilé kan láyé èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti jíwọ́ nítòsí jíǹbì kọ̀ọ̀kan ó tó láti fi géèyàn lọ́wọ́ ṣé wọ́n ó gé ọwọ́ fún fẹ́ni kọ̀ọ̀kan ni àbí wọ́n ó ṣírò rẹ̀ papọ̀ tó bá jẹ́ pé ilé tó ti jí owó yìí lẹ̀kùn kan náà ló ní lẹ̀kùn kan náà ló sì ní iná lọ gbà jáde nígbà tó jíwó lọ́dọ̀ èèyàn mẹ́rẹ̀ẹ̀rin ọwọ́ kan náà lági àmọ́ tó bá kú gbogbo ibi tó ti jíwó yìí ọ̀kọ̀ọ̀kan nílẹ̀kùn téèyàn gbà jáde kú ń bẹ̀ kótó di pé yóò tún lọ wọlẹ̀kùn lémi ìgbòde so bá jẹ́ pé lẹ̀kùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lágbọ̀n òde ẹni tó ń wọlé tó ti ń jáde tó fi jí owó ẹnìkọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ sí kókó kí wọ́n bò ń gé ọwọ́ rẹ̀ ó gé ọwọ́ ọ̀tún fẹ́ni àkọ́kọ́ ó gé ẹsẹ̀ òsì fẹ́ni kejì ó gé ọwọ́ òsì fẹ́ni kẹta kó tó wá gé ẹsẹ̀ ọ̀tún fẹ́ni kẹrin yọ̀ọ̀bà kùkùkùté lọ́wọ́ àti lẹ́sẹ̀. èmi ọgbọ o. obìnrin tó fi iná gùn sí lára tí ọkùnrin bá dọ̀gbọ́n tó bá tó bá tó bá ṣe ìlà tó bá ti orí ẹ̀ tó wá kú ìjẹ́ tí wọ́n ṣe ìrẹ́ àbùkù wá pé àbí yóò fi ọ̀sìn dàgbé tó. ọlọ́kùnrin tó lu mọ́gùn lára obìnrin tí wọ́n fi mọ́gùn sí lára tó wá bá bẹ́ẹ̀ kú tí wọ́n ṣe sọ láti sí lára àbí wọ́n ní ṣe sọ láti sí lára nígbà tó jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ nígbà tó jẹ́ mùsùlùmí tó dáràn tó eléyẹn wọ́n ṣe sọ láti sí lára torí pé zina tó lọ sí kò sọ́ọ̀dì kẹfẹ́rí àyàfi tó bá sọ pé lọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún tó bá sọ pé lọ́n ṣe zina lẹ́tọ̀ọ́ fún wọn di kẹfẹ́rí wọ́n á ṣe sọ láti sí lára ṣùgbọ́n kì í ṣàwọn ọlọ́lá nínú àwọn mùsùlùmí ni ó ṣíwájú ṣe sọ láti sí lára àwọn èèyàn pẹ́pẹ́ àwọn èèyàn lásán na mùsùlùmí ni ó lati sọ láti sí lára ṣé yóò tún jẹ lálùkìyàmà bẹ́ẹ̀ ni ọwọ́ à ń pò pé kí yọ jẹ lálùkìyàmà torí ìyàtọ̀ lọ ni kí wọ́n fi jones náà kò tí ì jẹ ìyàtọ̀ lọ ni kí wọ́n fi jones náà kò tí ì jẹ náà lọ pa ń bẹ ọ kò tí ì jìyà tọlọ ní kí fi jẹ ẹjẹ ló jẹ torí ẹ̀ka ni tí o ti fẹ́yàwó fẹ́yàwó ká sọ̀rọ̀ afúnra nù pẹ̀sẹ̀ tí wọ́n sọ pé òun lu magun wọ́n dẹ magun lẹ̀ fún ọ kó tó di pọ̀ gbọ́rọ̀ kó tó di pọ̀ gbọ́rọ̀ fẹ́yàwó kálukú ó sinmi ó sì bá yẹn lọ́kàn láfíríkà ń bì tẹ̀ ní fẹ́yàwó tẹ̀ mọ́ àṣẹ zina èlò wọn fi fẹ́yàwó náà gánà rí bí ọ̀fẹ́ ni wàláì kí á ló gbé ọ lọ sí di zina tó torí di eléyìí ntọ́lọ́n bá ṣe lé wọ̀ká jìnnà sí. sí gbogbo fún gbàdá wa sọ pé kò burú kéèyàn máa sọ́yàwó yẹn sílẹ̀ yẹn ò sínú tọpinpin kò ti wọnú tajassus kò sí tajassus mẹ́ ìyàwó rẹ̀ mà ní gbà tó bá síláàkì tó sọ̀rọ̀ alẹ̀ tí ń lọ ṣe zìnáwá tó ní di dayúr dayúr kò náà nítorí tí àwọn ń ṣe zìná tó sì gbẹnu lọ́wọ́ táwọn abìnrin kò ní wà lìjẹ́ nù kò sínú tọpinpin. wọ́n máa kíyèsí ìyàwó rẹ̀ pẹ̀lẹ́ ti lọ látàárọ̀ ọlọ́run lọ rógì oṣù wákàtí mẹ́ta iwájú yìí ni ti lọ lọ àgbàdo tí wọ́n fi ń sẹ́ kótó adógì ẹ ọ̀tún yà lè láti bẹ̀rẹ̀ ọ̀tún kékeré ni náà ń gbọ́ sílé ìwádọ̀ rẹ̀ àbí òye kò sí tó tọ́ọ̀bá tún wá kíyèsí tí ìyàwó rẹ̀ ń ṣe ta lọ́wọ́ kíyèsí tí ń ṣe naam bàtẹ́lẹ̀ yóò túmọ̀ sí kí ìyàwó ọmọ wa tọpinpin ọkọ o túmọ̀ sí tọrọ pé kò síbi tá ti pé kí ìyàwó ọmọ ṣèwádìí wo lọ́kọ́ lọ́gbọ́ ní ti ń bọ̀ so bàtẹ́lẹ̀ yìí náà túmọ̀ sí kí wọn náà yọ̀ ọ̀daràn o tọmọ ayá lè ká tọ́ ẹ pé ń wọ́n bá wú ọ lọ́wọ́ ilé tó bá tún sọ̀rọ̀ ó tún fọ́ lẹ́nu. ẹyọkan náà ni wọn lẹni tó dáràn tó ń bá gé ọwọ́ rẹ̀ bóun ó sì sọwọ ẹ ẹ bá ti sọ ẹ sọ pé ẹni tó bá dáràn tó ń bá gé ọwọ́ rẹ̀ àbí wọn gé ẹsẹ̀ rẹ̀ àbí èèyàn tí ẹ géèyàn létí wọn gé títí ẹ náà wọn ò ní jó mu pa wọn ò ní jó mu lọ wọn mu lọ so èyí tí wọn sọ ọwọ́ yẹn sí tí òfin ní í sọpọ mọ́wọ́ mi ni wọn sọ sí láyé jọ̀hún tó bá géèyàn lọ́wọ́ wọ́n wá nǹkan kan bí epo tó gbóná wọ́n á mú kùkùté tó kù wọ́n ké bá nu epo tó gbóná tó lọ́nà tó ṣe pé ọwọ́ àwọn kò ní ṣe é lò mọ́ fún àti sọpọ̀ tó bá ní àwọn fẹ́ máa mú lọ ò lè mú lọ ó ti di ó ti di ẹrù ìjọba ẹlẹ́yìí jẹ́ bó ṣe jẹ́ torí pé Islam fẹ́ kún ọ̀tara rẹ̀ kẹ́kọ̀ọ́ ah kí ló ṣe yín bàbá alágbádá gbó lọ́wọ́ yín ṣoṣo bá ẹ ọ mọ̀jẹ̀ awádìí eléyìí so àwọn èèyàn wádìí torí pé ó gé déédéé ó wá lásídẹ̀ǹtì ní ásídẹ̀ǹtì wo lọ́gbọ́n bá tí ọ̀rọ̀ arí ọwọ́ èèyàn bọ́ lẹ̀ bá ẹ̀ ń gbà máa rí wọn pé ó jalè ní sẹ́wọ̀n kíkà lóko lóko ṣé kí n tí wọ́n ṣe fún yàn bí wọ́n bá jalè àríkọ́gbọ́n ni. wá fi nǹkan sí lọ́dọ̀ ó wá lọ tà wá fún yàn ní owó yẹn wọn á fún sí ní ọ̀nà méjì ní ìdájọ́ rẹ̀. wọ́n lẹ́nìkan sọ nǹkan nù ẹnìkan wá rí níbi tí wọ́n ti ń òun bá rí kò wá lè lọ gbé owó yẹn fẹ́ni tó sọnù torí ìbẹ̀rù kan mọ̀pọ̀ ló jí gbé kàkà bẹ́ẹ̀ ọ wá gbé lọ fẹ́ lomi pé kó gbé sọ́dọ̀ àwọn ọmọ bá wọn ṣe ìrìn àjò lórí ẹ̀ ẹni tí wọ́n á gbé sí lọ́dọ̀ á gbé tà pàtó á gbé tà ọ wá pín owó tọ́ta sí méjì ó fún ẹni tó rí nídajì òun náà mú dajì kékeré nídàjọ ẹ̀ ó lè làwọn méjèèjì ó lè làwọn méjèèjì lábẹ́ òfin ọlọ́run gbogbo tẹ́ bá rí e láyé téèyàn bá ti lẹ́mìí pé ẹ fẹ́ sọ ni ẹ gbọ́dọ̀ mú tí o bá jẹ́ pé ẹ̀mí pé ẹ̀sọ́ tẹ́ẹ̀fì rẹ ni tó nílẹ̀ ti fẹ́ mu ẹ gbọ́dọ̀ mú torí pé tẹ bá ti lè mú báyìí ọwọ́ yín ti dọwọ́ jàǹbá ẹ sàn kàn yẹn padà láéláé àmọ́ tó bá pẹ́ mi pé màá wọ ẹni tó ní ilẹ̀ bá fi mu tó bá sọnù lọ́wọ́ yín ẹ̀ ní san padà torí pé ọwọ́ àmánà lọ́wọ́ yín gbà so wọ́n sọ pé kí wọ́n bá fẹ̀sùn kàn pé wọ́n ló jì lóòsè lè gbé lọ fẹ́ni tó ní tààràtà àti kó o sì fẹ̀sùn kàn pé lè ní ọ kò sàn ju ètò ọ̀há ṣe lọ ó túmọ̀ sí pé lè náà ni torí kó gbé fẹ́nìkan ọláwọn bàbá àwọn tó ìrìn àjò lórí ẹ̀ ó ti wọn bá rìn ọ̀tà tí ọba fara mọ́ nígbà wọn pin lówó sọ ẹ̀kọ́ gbà ẹ̀kọ́ gbà so àtẹnudó dépò lájà àtẹnudó gbà á lẹ̀ ó lè làwọn méjèèjì. Naam. Aleykum salaam. ẹni tó bá fi bíi ajr ọlọ́run tó bá ṣe àdáadáa lẹ̀ báwo láti máa yàn lódì aládàáda lẹ̀ ẹ̀yàn lódì ẹ̀ ní báàrin aládàáda lẹ̀ ẹ̀yàn lódì ẹ̀ ní bájókòó àmì kìí ṣe nítorí wípé ẹ bá kórìíra torí pé ẹ fi kó lè bá àdẹni tí ń ṣe súnà ìdínú ẹ̀yàn ló di ọ̀rọ̀ ẹ̀yàn ló di bíbá jókòó ẹ̀yàn ló di bíbá rìn ẹ̀mí tí ń sìn ní pé kó lè bá padà kúrò nídìí ìbàjẹ́ tí ń sìn kó padà sí di súnà tẹ́ẹ̀bá ti lẹ́mìí bẹ́ẹ̀ kí lẹ́yìn ló sí tẹ́ẹ̀bá ti lẹ́mìí bẹ́ẹ̀ kí lẹ́yìn bá sọ̀rọ̀ sí ẹ̀rí pé ó náà máa wò ó pé kí ló dé sí òsì tó tẹ bọ́n sọ òsújọ́ ò máa pé àdádálẹ̀ rẹ̀ ni àdádálẹ̀ rẹ̀ ni tó bá ti jókòó mi tẹ́ wàá dìde lẹ́sìn ìbẹ̀lẹ̀ kí ló dé torí àdádálẹ̀ rẹ̀ nítorí pé tí wọ́n bá sọ̀rọ̀ alẹ̀ fún tèmi sọ̀rọ̀ alẹ̀ fún títọ́ sọ̀rọ̀ alẹ̀ fún yóò rọ̀ ọlọ́run láti tán àdádálẹ̀ rẹ̀ yẹn ká àmọ́ ńgbà tó débi kan tẹ́lẹ̀ dìde tẹ́lẹ̀ dìde tẹ́lẹ̀ dìde wọ́n kí ló dé tẹ́ ń dìde à aládàáda alẹ̀ tó wà wa ni sẹ́mi káwọn èèyàn máa sọ́ra fún nǹkan tí ń ṣe yẹn. so ìdínú tó fi jẹ́ kéènì tí wọ́n sọ fún káwọn kan wọ́n ń gbìyànjú wọ́n ń pè yàn sẹ́sìn Islam á sì mọ̀ pé aládàáda alẹ̀ ni wọ́n. kí ni fáìdà ẹni tó gba Islam gbọ́wọ́ kí ni fáìdà Islam tó gbà gbọ́wọ́ ńgbà tó pé kí ni àdáda alẹ̀ ni yóò asúnà torí lásán kó kò rí nǹkan kan ṣe wàhálà nìkan dalẹ̀ torí pé inú kéèyàn gba islam tí ó jẹ́ gbògede bídíà ni àti kó sì sẹ́kù lórí kúfúrú rẹ̀ kó kúkú sẹ́kù lórí kúfúrú rẹ̀ ó pé ìdí ni pé tọ́ba ti lè gba islam tó yẹ pé bídíà ni wọ́n máa ṣe nú ẹ̀ àti rí gbé sórí súnà kì í rọrùn bí ibi ṣe máa rọrùn láti rí kèfèrí pè sínú islam kèfèrí lè gba islam ní rọrùn nígbà tẹni tí ń ṣe bídíà ò ní gbà súnà tóró náà tún máa wẹ́rì fún bídíà rẹ̀ yọ máa pé táwọn ń ṣe lọ́nà yọ máa pé ẹ̀yìn lẹ̀ ríran kẹ́ẹ̀bí gbogbo ní bídíà ní ìsìn kí làwọn náà máa sọ wọ́n sọ pé tẹ̀lé súnà ní àbíkà alẹ́rí tó gbé sáínbọ́ọ̀dù alù bídíà sórí so but kẹsẹ̀rí ní ìsìn ó easy fóun láti gba Islam torí ìlú ìtẹ́ bá fi hàn iná ni ọ̀ máa ṣe torí ẹ yàn lódì ẹ jìnnà sí ẹ ní bá a sọ̀rọ̀ ẹ ní bá a ṣe kìí ṣe nítorí pé kórìíra jíjẹ èèyàn rẹ̀ ṣùgbọ́n kí lẹ́yìn kórìíra nǹkan tí ń ṣèyàn lẹ kórìíra ẹ̀mí yín sì ní pé tó bá rí bẹ́ẹ̀ ṣe fúnlẹ̀ mọ́ yọ padà sí àwọn àìdá tí ń ṣe sílẹ̀ ó náà padà di pé ń ṣe àṣùnà aleykum salaam. báwọn báwọn tó bá ṣe bí wàsílà yẹn. náà. wọ́n máa ṣe bá ṣe jama fẹ́ gba san fún náà. wọ́n á pé irú ènìyàn rí àmọ́ wàá bẹ̀rẹ̀ rè pé wọ́n máa wà bí nǹkan wọ́n ní àwọn rò bẹ́ẹ̀ ni àmọ́ yòókù kà mọ́ pé ìrẹ̀ sí ẹ̀rín kò sàlágbẹ̀ rẹ̀ pẹ̀lú àgbàdejì. ẹ ọ̀kan náà wọ́n ní lè má mú ti ń ṣe wàdífà wọ́n máa ti aṣọ lẹ̀ lọ́wọ́ sọ pé ànábì ti jókòó lórí aṣọ ẹ̀ wọ àwọn aláìlẹ́kọ̀ọ́ àwọn alárìnfín

wọn lànà bí tó láàrin àwọn àwọn kan bẹ lára dá àwọn bẹ ní odò ọba wọn bí tó láàrin adúpẹ́ wọn yé tiẹ̀ pọ̀ wọn ọlọ́run kó kùtà ni wọn so wọn àgbà ànàbì tó jokola ẹ mélòó gan mélòó la tiwa ṣé ọ̀ láàrin àwọn súnà màárín àwọn bídí àná tó máa jókòó ẹ ànábì tó ní wa kullu bid'atin dalalah lẹ́yìn náà lẹ́yìn ikú ànábì kí ni ń bọ̀ wá sí a ìkànnì ẹ̀wọ̀n àbí ajé ànábì ẹni jáde gbogbogbò àánú sàárè wọn bá yín wọn ni kò yé yín ni wọn lánàá bí dàbí tẹlifíṣàn ní ìsìn tí wọn máa ṣó nǹkan nu tẹlifíṣàn àbí òye gbogbo bí tẹ bá wà ẹ rí abẹ ní rí àwọn tó pọ̀ lọ́wọ́ bá tutù bíi tiyín lẹ́lẹ́ máa sọ yìí fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o wọ́n á ní tí lè má mú un ṣe nù àwọn ọ̀ka mọ́ pé ń yẹsẹ́ wò séyìn tí ń ṣe ó lè mú yàn ṣe sọ láti lẹ́yìn tó bá dájú wípé lè má mú yẹn jẹ́ ọmọ tọ̀ríkọ̀ Tìjàníyà àní ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àbí òye wa torí pé nínú tọ̀ríkọ̀ Tìjàníyà inú gbàgbọ́ tí wọ́n ní pé sọláàtì fẹ́ẹ̀tẹ̀ ojú alukur'ani lọ. wọ́n sì sọ pé gbogbo ẹni tí ó bá kú tí ò ṣe sọláàtì fẹ́ẹ̀tẹ̀ ìgbésí ayé rẹ̀ ráàlì. nígbà kan wọ́n nílé fẹ́ẹ̀tì ju alukur'ani lọ lẹ́ẹ̀kan ìgbà kan wọ́n lẹ́ẹ̀ mẹ́fà ìgbà kan wọ́n nípa ọgọ́ta ìgbà kan wọ́n nípa ọgọ́rùn mẹ́fà gbogbo sọkúsọ. ẹni tó bá tiẹ̀ gbà pé nǹkan kan ń bẹ lọ́rọ̀ tó dọ́gba pẹ̀lú alukur'ani fakọ̀dé kẹfà ó ṣe kèfèrí ògbàgbọ́rọ̀ ẹnìkan wà tó ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run kò ṣe kèfèrí ká tó wá pọ̀ pọ̀ ju ọ̀rọ̀ ọlọ́run ní táwọn fẹ́ àchíìfù ní kíká jìnnà sí Al-Kùránì ká má kà á mọ́ nígbà tí lẹ́lifá títí ń bẹ kí á lọ́ àmì kí aláwọ̀ sọ́lẹ̀ aláwọ̀ ọmọdé bàádé rè má ogolè kọ̀ wàlúkàtìmì má sábà kàdá àṣírí làásì tó gbéde lárúbáwá bẹ́ẹ̀ náà ni tí wọ́n á ti tọ̀rí kọ kàdíríyà tó gbàgbọ́ pẹ̀lú tí wọ́n sọ nínú al-fuyudat ar-rabbaniyya tó gbà kó dòdò ní àní ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ torí pé nù bẹ́ẹ̀ wọ́n sọ pé Abdulkadir Jailani ó lòun ló ń gba anabi Nuh alẹ̀ tó wọn jẹ́ ọ́tẹ́rì ó lòun ló ń gba anabi Ibrahim aleyhi salam sílẹ̀ tó wọn jẹ́ kíná ojo ó lòun gba anabi Musa aleyhi salam sílẹ̀ tó wọn jẹ́ kọ́tẹ́rì sódò àti kó ń gan-an ló ń gbá anabi musa lọ sí anabi isa lọ sí sámà ẹ dákun ọlọ́run bá wa ń kọ́ wọ́n sì ń ta nù tíra làwọn ń kà ju wọn fòyòbọ́t arọ̀bàníyà ẹ sì mọ̀ pé jọ̀wọ́ ayélu màá ní táwọn tìjàníyà náà kà á sọkúsọkún bẹ̀ ìgbẹ́ náà ti sọ pé lẹ́lifá ti ju kuraani lọ so torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó bá dájú pé àwọn ń tọ̀rí kan yẹn ẹnìkan gba gbogbo ẹni tí wọ́n ń wí yẹn gbọ́ kọ̀tọ́ kó ṣe lè má mú un ẹnìkan wá ń béèrè ó ní lè má mọ àwọn gbogbogbò àló máa ń ka lé fati àwọn wá ṣàlàyé fún pé bàbá níta mà sọ tá mà sọ pípa àwọn ẹni tí ń ṣe lé fati gbàgbọ́ ni bàbá bá lò wọ́n gbọ́ rí wọ́n bá ní ẹ̀yin gẹ́gẹ́ bíi imam tẹ̀sí wa ń tọ̀rí kọ́ ti jà ní ẹ̀ gbọ́ rí ẹ̀ sì ti dàgbà tó báyìí ó lò wọ́n gbọ́ rí ọ̀dà Jawahirul Maani ẹ̀jẹ̀ máa ń gbé wa ó lò wọ́n mọ́ tíra kà á wọ́n lẹ̀ sọ àjẹlè máa mú so eléyìí ó lè jagbari ni ń lò wípé ìgbọ́rí ẹnu rẹ náà mo ti ń gbọ́ irú rẹ má ṣe sọ láti lẹ́yìn rẹ náà kí láǹfààní káfẹ́ nìkan ṣe aṣíwájú wa wípé máa kó wa nso lọ́dọ̀ ọlọ́run kó sì jẹ́ pé ẹni ibú la fi síwájú sàn pé kàsára ni kàsára gidi ni torí ẹ̀ jẹ́ kí ó yé wa ṣé súnà ló ń ṣe ni àbí bídà tó wá ló ń ṣe tòsẹ́yìn máàmù má dùn wájú àwọn èèyàn ó súnmọ́ kọ́ ọkọ́ súnà tó bá tò lẹ́yìn wọn ó sì súnmọ́ kọ́ sọ àwọn náà do ní bídíà tó bá ń dùn wájú wọn ọjà bó ṣe na síbẹ̀ mọ̀ pé náà lọ́wọ́ ẹnìkan lẹ́wù ó sì Allahu akbar nílùú kan mẹ́ so àwọn tí wọ́n wá fún ẹ̀mùsùnmí ròyìn wá sọ wípé ìgbà tó tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn bá jáde mọ́ṣáláṣí mo ní ẹ̀ jáde dá gbogbo èèyàn lẹ́sọ̀ fún pé á kìí ṣe sọ láti là ń ṣe yìí o kìí sọ láti là ń ṣe yìí nítorí ẹ̀ka ẹ̀sìn nù kẹ́ẹ̀sì sọ fún pé kó kú wájú kẹlòmí ẹ̀ síwájú sọ láti tàbá àmọ̀ pé mọ́ṣáláṣí àwọn tọ̀rí kan wọn dá alẹ́ nǹkan tá a lè ṣe sọ láti mẹ́ a ṣe sọ láti mẹ́ ṣùgbọ́n àwọn kan pàlàpàlà tó máa fi sara mọ́ṣáláṣí àmùkù bí wọ́n lẹ fọ́tò àwọn ṣéwù wọn mára mọ́ṣáláṣí àyọ̀kù àyàpò sọ á sì sọ láti nínú mọ́ṣáláṣí torí mahima ayẹ́kùn mi ṣẹ́ yìí mùsùlùmí làwọn tó yẹ kí bídí àfẹ́ yọ kó nínú Islam bídí àfẹ́ yọ wọn kó nínú Islam unlike mọ́ṣáláṣí táwọn amadíyà dálẹ̀ àgbọ̀dọ̀ ṣe sọ láti mẹ́rin ìṣe lọ́jọ́ sọ́ọ̀sì mọ́sálásí tí Ahmadiyya dálẹ̀ agbọ́dọ̀ ṣe sọ láti mẹ́ o ìṣe lọ́jọ́ sọ́ọ̀sì torí ẹni tó dálẹ̀ ṣé mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí wàhálẹ̀ yìí adúró nílé epo kankan pa fẹ́ẹ́rẹ́ epo àwọn agẹ́tì pé ẹni tó nílé epo yìí ṣe mùsùlùmí wọ́n sì kọ́ mọ́sálásí bẹ̀ sáà ṣe sọ láti mẹ́ àbá àní ṣe sọ láti mẹ́ assignment ni mo rò pé yẹ wa ẹni tó kọ́lé epo kìí ṣe mùsùlùmí wabana fi mahabbatihi masjida ó sì kọ́ mọ́sálásí sílé epo rẹ̀ sẹ́ẹ̀sì sọ láti ń bẹ abẹ́ ẹni ṣe ń bẹ náà ẹ ṣe nígbà tẹ́yìn já láṣẹ dànù gbọ́dọ̀ lẹ́sẹ̀ ṣe kí mọ̀ ṣe mùsùlùmí lọ́kọ̀ gẹ́gẹ́ bí ilé epo àlàdé ní ọ̀nà èkó mẹ́ẹ̀ wọ́n kọ́ mọ́sálásí rẹ̀ sẹ́ẹ̀sì sọ láti mẹ́ẹ̀. mo rò pé yé wa ẹ gbọ́dọ̀ nífura torí pé kìí ṣe mùsùlùmí lọ́kọ́ bó ló ṣe wá fẹ́ jẹ́ mọ́ṣáláṣí sẹ́wọ̀n pé bísínẹ́sì làwọn kà á kú pé káwọn mùsùlùmí ó lè mọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa